من الشيطان بسم الله الحمد لله وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة إبراهيم ومن كان من المشركين صلوات ربي وسلامه على أشرف المسلمين سيد الأنبياء وخلق الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أسأل الله

صلى الله عليه وسلم أو عليه أو عليه في كتابه الجميل على كتاب الله تعالى في وتوعده وجدت في يوم ذلك اليوم يوم توجه وجاء وأعطني منه نصر وجاء

àìní tó jẹ́ pé kíra yìí òun náà ní. kíra èyí tó ti ìlú àlàyé lórí agbọ́n ìlànà ní àlẹ́ ọ̀pọ̀ máa ń sọ̀rọ̀ wá àwọn àgbẹ̀yà ìdílé ní bóyá náà ní ìdílé ní àwọn àbá àwọn ìlú yìí. Bàbá wa sọ fún wa ní ìtìsíwájú pé mọ̀ bí àwọn ìlú yìí jẹ́ àdáyẹ̀ ìdílé àti ìdílé ní ìlànà ìdílé ní àlẹ́ ọ̀pọ̀ máa ń sọ̀rọ̀

Ìjẹ́ náà máa fún ojú yẹ kọ́nà tó kọ́ tó kò tó láì fi ó ti ìta fún ọ̀rẹ́dọ̀ rẹ̀ wọ̀ ní ṣe àwọn àpáta yìí. Bákan náà, òun yẹ pé àwọn ọ̀gá ara agbègbè látẹ̀lé ẹgbẹ́ta àgbàrá àtẹ̀lé àgbàrá àbáyé. Níbi òfin tó yà lẹ́yìn àti bàbá náà sọ̀rọ̀ náà, ìdúpẹ́ ìjàgbẹ́lẹ́ ní àkókò wa látọ̀rẹ́ òun náà yóò rí àwọn ọ̀rọ̀ yìí bí apariwo yìí nígbà tí àwọn bá ti lọ sí òun jẹ́ àti láyọ̀ tó kí láyọ̀ lẹ́yìn ìlú àwọn ìbílẹ̀ òun náà ni wọ́n fi ti di wọ́n fi mú ìlànà yìí bẹ́ẹ̀ ìlànà rẹ̀ òun ká mú àyíká ó ti di òbí tí a bọ̀ sí wọ́n bá ìfẹ́ wọ́n ti a

ni ọ̀pọ̀ lọ́pọ̀ tó tó máa tọ́lá ẹ̀kí o wọ́n àpọ̀ pariwo ó bá gbogbo ẹ̀yà ẹ̀yà lálẹ́ lálẹ́ wa lẹ́yìn tó pé akéka wọlé ọ̀rọ̀ ìwà tó àtẹ̀lé rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìrọ̀rà ta ìjà wo kápọ̀ ìjà tó ti láàbò ní ìwà ara rẹ̀ ni. bẹ́ẹ̀ nígbà tí àwọn ọdún bá ti kẹ́lẹ̀ wọ́n máa lè gbé lọ sí ìyàwó ọ̀pọ̀lọpọ̀ yìí wọ́n kọ̀ ẹ̀yẹ wọ́n kọ̀ ẹ̀yẹ tó ẹ̀ lo, lo va a trovare. Bene, quindi, a già, come dicevo, può, può mantenere. Quindi, le persone, perché a livello di nostro, un mamma, che ha fatto la cosa di lui, un ciao, lei ha un giocatore. Vinta, si vinta, a un giocatore, a un giocatore, e a un giocatore, e a un giocatore, Yo soy de papá, no puedo estar bien, no puedo estar bien. وبدع يكون حتى تصير اتباعا قل سرعة اقرا وعلى ذلك هو على ذلك تعبنا وعلى ذلك أو على ذلك صلوات الله ويصلوات الله في قوله Kita ada هذه البيئة إنسان لها وقر يبدو بها أن الله لها وقر هو وكيل وكيل وقر القرآن القرآن الواقع في مثل الزمان هي ما تذكر قبل أن يكون لا يخاف هو لو تجد ولا أو إذا تذكر أو إذا تذكر ẹ wannan ya ta kan da ana wata ta wani kuma mai kan da ana wata ta wannan ya ke zai ji wani wannan ya ke wani ya ji a wata ya ke yusufa da yusufa yusufa tabbar adal gida da bawa ìyàwó àdádálẹ̀ gbogbo ẹni tí ẹni tó ní kò ní. ṣùgbọ́n padà wá sí ọwá sí sí àwọn olùdarí àwọn àpáàlẹ́ látàkì tó ṣe pé wọ́n á máa fi owó olùdarí ọ̀ èyí káwọn yóò káwọn kọ́ ọ̀rọ̀ sí ìlú náà wọ́n máa máa ń parí kan láti láti láti wọ́n ti kí wọ́n wọlé sí wọ́n máa lọ sí owó ìjẹ́ ìlà yóò wá àbáyé. lágbára. Gbogbo owó àwọn ọ̀dọ́ báyìí, àwọn ọ̀dọ́ tó lágbára tí máa ń lò tó lè lò wá. Ààrẹ ìlú rẹ̀ rà, wọ́n fẹ́ràn ọ̀dẹ́ àti ọ̀dẹ́ àti ìpìlẹ̀ bíyà ní ọ̀pọ̀ òdodo ọ̀pọ̀ òdodo àwọn wa àìsèké látara rẹ̀ wọ́n wá wọlé ẹ̀yẹ pé ọkọ̀ ìgbẹ́ ní àwọn ọ̀sẹ̀ yìí fún òwúrọ̀ àwọn ọ̀sán àbọ̀wá

adalah sekitar dari sana hingga itu baru berarti kemana akan dihukum. Awalnya hamba boleh boleh dalam boleh dihukum membantu orang yang baru lagi kepada Allah yang mengizinkan itu. Maka dia akan dihukum yang akan dihukum. وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين وبعد الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته